أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tí ó pé ká tún lè péjọ ní àsìkò yìí láàyè yìí nínú àwẹ̀ Ramadan 1447 lẹ́yìn hijira àdábí wa sallallahu alaihi wasallam tí àwẹ̀ jẹ́ mẹ́rìnlélógún lónìí so ọ̀túnla insha Allah lásò lẹ́nu àwọn bàbá ó sọ tí wọ́n lẹ́nu ní ọjà abalọ́la insha Allah ta'ala ọdí 25 wọ́n sì tí wọ́n gbogbo kọ́lọ̀nkọ́ gbà lẹ́sìn ọ̀rọ̀ ìtìkáàfù là ń sọ àti sọ́npa ìtumọ̀ bẹ́ẹ̀ náà sì ni a sọ ń pa ẹ̀rí tó fìdí ẹ̀rinlẹ̀ nínú tírà ọlọ́run àti súnà Ànábì sallallahu alaihi wasallam a sì sọ wípé kọ̀tàkù ọpọlọ nípa pé ọpapọ̀ wọ́n ìfàsìkò lẹ̀ láti súnmọ́ ọlọ́run bá ikẹ́ ọlá sí nípa ṣíṣe oríṣiríṣi ìjọsìn tó ṣe lẹ́tọ̀ọ́ àìsọ̀rọ̀ ń pa àsìkò táà máa ṣe ìtìkáà pé kò sígbà táà lè ṣe àwọn jùmúrù sọ wípé kò sí iye àsìkò tí èyàn bá lo wákàtí kan èyàn bá mọ́ lè tó bẹ́ẹ̀ èyàn bá lo àbọ̀ ọjọ́ ṣùgbọ́n àwọn Màlíkíyà ni a sọ pé ó kéré jù ọ̀sán kan òru kan so àìsọ wípé tí wọn náà ló súnmọ́ jù tó bá ìtumọ̀ ìtìkáàfù mu tí àwọn sàbí ànábí sallallahu alaihi wasallam ṣe àtòjíṣẹ́ ọlọ́run àgbọ̀ kí wọ́n ṣe ìtìkáàfù àbọ̀ ọjọ́ ó kéré jù tó bá tiẹ̀ ju ọjọ́ kan lọ ama pe 'Ose se itikaf iyoku ọkan kọrọ masalasi ni ayé taa ti ma itikaf so aso pe ti jimọ ọba bayan èyí tọ́ dáa jù náà ni pé kó se níbi tí wọ́n ti nínú masalasi tí wọ́n kí jimọ̀ ń bẹ́ se pe kò rí ló tó lè se níbòmí apákan náà tó sọ wípé dandan gbọ́gbọ́rọ̀ sí mọ́sáàsì jímọ̀ wọn kó tó bá ti lè jáde lọ kí jímọ̀ ìtìkáàfù ti bàjẹ́ yẹ̀ tó bẹ̀rẹ̀ míì ni pẹ̀lú tó bá wọlé kóòrùn tó wọ̀ àwọn kan sọ pé rárá tó bá ti wà nú májẹ̀mú rẹ̀ wípé wọn lọ mọ kí jímọ̀ ní ààyè rẹ̀ inṣáàlá kò sí wọn bẹ̀ ṣùgbọ́n ibi tó bá ti ń kí jímọ̀ ó náà ni yóò ti ṣe ìtìkáàfù àìsọ̀ pé ìtọ́lọ́lá jù láàyè táà tí máa ṣe ìtìkáàfù náà ni mọ́sálásí haramu Makka lẹ́yìn torí ládàá tó wà lórí ìrun téèyàn bá kí ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé òun náà ni ti haramu Madina mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam àti lẹ́yìn tó tẹ̀lé ìta fẹ́ ni kí ni ìdájọ́ fíkíù tó rọ̀pọ̀ mọ́ ìtìkáf alhukmu ọba ti lérí ìtìkáf ìtìkáf yìí sọ̀rọ̀ afẹ́ ni ṣùgbọ́n bá sì lérí ẹ̀ ló gbé nǹkan bọ́ra rẹ̀ lọ́rùn so pẹ̀lú ìpanupọ̀ àwọn onímọ̀ ọ̀nà ni pé ìtìkáf ìpìlẹ̀ ìdájọ́ ń bẹ̀ ọ̀nà ni mustahabu àbí eléyìí afẹ́ nínú àwọn onímọ̀ tó wá ní ọ̀rọ̀ oríṣiríṣi lórí ẹ̀ àwọn màlìkíyà sọ wípé ìtìkáàfù yẹn ìsúnmọ́ Ọlọ́run ni náfílà nínú nàwáfílù lè khair nǹkan àṣegbọrẹ tó lóore nú oná ló jẹ́ a sì ń fẹ́ nínú ṣẹ̀ríà fọ́kùnrin àti so kò sí nídìí ọ̀ràn ẹ̀lẹ́yìn lórí àfitẹ́ ẹ̀bá mọ̀mọ́ gbé lórí ara rẹ̀ kó òun lérí rẹ̀ fọ́lọ̀ àwọn ànàfíyà sọ wípé súnà mọ̀ akádà ni súnà tàà kan ní so lẹ́gbàá náà wọ́n tún wá sàlàyé oríṣiríṣi ipé n tàà bá lérí rẹ̀ ní ọmọ jẹ́ ọ̀ràn àyàn so ṣùgbọ́n nígbẹ̀yìn Ramadan mẹ́wàá yẹn wọ́n ní súnà mọ̀ akádà ni kódà wọ́n tó ní súnà ní aláṣẹ̀bílì kìfáyà táwọn kan bá ti ṣe ó ti gbé fáyìn ikú ó ti di mí ṣàáyìrìlá inú àmì ẹ̀sìn Ọlọ́run tí wọ́n ti mọ̀ mọ́ mùsùlùmí gbogbo àmì bàmù browse mọ̀ English tí wọ́n fẹ́ lò fún itikaf ìtí mọ̀ kọ́kọ́ rí lọ́dọ̀ àwọn ìbò gan ní àwọn gan náà <laughs> àti àtìwọnú èdè àti tìwọnú èdè wọn lẹ́gbà náà wọ́n sẹ̀wà mọ́ sàlàyé pé kéyàn kọ́ra gbóhùn sí mọ́sáàtì nkankan bẹ̀tì pápé gbóló nǹkan tí a ń lò fún ìtìkáàfù náà làwọn náà tó ń pè <laughs> pé àwọn mùsùlùmí ló ní wọ́n pè ní ìtìkáàfù wọ́n yẹ pé ó kárí gbogbo ayé so ó ti di ṣàáìrùlà ìkànnù ṣẹ̀íráìsì inú àmì ẹ̀sìn so ó ní àwọn Hanafiya wá sọ pé èyí tọ́jẹ́ súnnà tọ́jẹ́ mustahab a lè ṣe ní àsìkò míì tí èsì ọwọ́ gbẹ̀yìn Ramadan yẹn àwọn pín sọ́nà mẹ́ta báyẹn wájíbà tàbá lérí rẹ̀ ọdọ̀ràn yẹn súnà mọ̀ákádà èyí tàà ń ṣe nígbẹ̀yìn Ramadan táwọn èèyàn kan bá ti ṣe so wọ́n ti gbé àmì ẹ̀sìn dúó kò yàtọ̀ sí àsìkò tààwí yẹn so eléyìí ni kókó àwọ̀rọ̀ àwọn onímímà ń tàà fi mọ̀ pé ìtẹ́yàn bá lérí ẹ̀ ó ti dọ̀ràn èèyàn ó ní àdísì ànábì sallallahu alaihi wasallam tí mọ́ Bukhari gbà wá òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi sọ yí pé man nadhara an yuti'a Allaha falyuti'hu ẹ̀yìn òtọ́ wá ti ṣe ìlérí kó ń fẹ́ tẹ̀lé ọlọ́run ó fẹ́ ṣe ìtẹ̀lé tọlọ́run kan tó jẹ́ halal kọ́yà tẹ̀lé tọlọ́run kọ́yà ṣe kìí ṣe ìtẹ̀lé tọlọ́run tó bá jẹ́ hara tó ń ní lẹ́mìí pé tẹ̀lé tọlọ́run lélẹ̀ ṣùgbọ́n kìí ṣe ìtẹ̀lé tọlọ́run ìyún kan gbọ́dọ̀ ṣe yún o sódà kò ní di kàfàrà pé bàbá mi ti yé kìí sí ìṣẹ́lẹ́sì islam tẹ́lẹ̀ tí ó fi láti mọ́ sí islam lọ́dọ̀ òun aramu ní tọ́bẹ̀ ṣeun kò gbọ́dọ̀ múṣẹ́ kò sí lẹ́sẹ̀ kankan wájú ọlọ́run lórí àìmúṣẹ́ ṣe bá mi ti yé yóò tún gbaládá lórí pópé fi tí ọ̀dálẹ̀ bẹ́ẹ̀ náà nínú ọ̀rọ̀ ta gbọ́ lẹ́nu bàbá wa ṣéèkù wa Murtaza bin Abdissalam kọ́lọ̀ kọfọ̀rún kẹ́ wọn wọ́n ti ń sọ lójú alájà àríṣekọ́lá kọ́lọ̀ kọfọ̀rún kò náà ó sàmójúkò fún gbogbo wọn igbá àwọn gbọ́kú lérí pé ọmọ sí òkú ìyá rẹ̀ lọ́dọọdún bí bàbá rẹ̀ sí wọ́n pè ní so ó sì ń pa àwọn àfáàjọ mọ́ sàdúrà yóò fún ẹ nìkan yóò fún ẹ lówó àbábá sọ pé ìlérí búlé tó lérí òun ọba tẹ̀lé ọlọ́run tọ́mọ wá pẹ́ yòkúdà lọ́dọọdún bídíà lọ fẹ́ dálẹ̀ yẹn sáwọn sàbíà níbi sọ̀sọ́rọ̀ tí wọ́n ṣe lóẹ̀ fójì sí ọlọ́run sallallahu alaihi wasallam bó ṣe pàtàkì lọ́dọ̀ wọn tó kò sígbà tó lè ṣe sàrá àfókù rẹ̀ mọ́sọ̀dín tọ́wà sọ pé ọdọọdún lọ́wà mọ́ yí ẹ̀yìn rẹ̀ padà so wọ́n ní lè rí tí ọba ṣẹ̀rí àmìlìn tó lé nǹkan yá lọ já mi bẹ̀ wọ́n fi ṣe wá sí fún jọ́nà èyí gan náà wà bẹ̀ ní máa jù láàárọ̀ mi so kọ́lọ̀ ń kọ́kẹ́ gbogbo wọn pọ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀n tó jẹ́ àfa àwọn mú gbọ̀ yẹ́pọ̀ owó ti ń jáde ń bẹ̀ kódà ẹlòmíì yọmọ pé alárànṣe àwọn yọ́fọ́ lọ́nlẹ̀ yóò ní alárànṣe àwọn lárísíkọ́lá <laughs> Eh, àti ẹni tí ràn wọ́n sí àtàwọn tí ràn sí ogun ti lọ bọ́lọ̀ báyìí eh, kọ́lọ̀ nǹkan sàmójúkò fún gbogbo wọn àti fún àwa náà tafẹ́lù mẹ́ ni pé ìlérí ẹ̀yìn tí ẹ̀sìn sọ́lọ́run tó bá bá tọ́lọ́run náà ni àníṣọ́sáà ní ká mọ̀ṣẹ̀ ó lóun sọ pé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run inni nazartu ani àtàkìfà lè lẹ́tàn fìlì masjid al-haram ó lè mi lérí pé yí ń ṣe ìtìkáàfù ní masjid al-haram òṣìṣẹ́ ọlọ́run sàṣáwọn aṣọ pé a ó fi bè nazarik lọ mú ìlérí ẹ̀ tó sì fọ́lọ̀ lọ mú sẹ so ó mìn pé ó ti di ọ̀ràn èèyàn lé lórí ọlọ́run yin àwọn tí a máa mú ìlérí wọn ṣẹ fún ọlọ́run báwọn ó sìn lọ́run tí wọ́n sì ṣe ìjọsìn yẹn ọlọ́run bá ń sọ nínú suratul insan áyà keje ipé yufuna bin nadhri wa yakhafuna yawman kana sharruhu mustatira àwọn ẹni ọlọ́run yufuna bin nadhri wọ́n máa mú ìlérí wọn ṣẹ wa yakhafuna yawman wọ́n sì máa bẹ̀rù ọjọ́ kan tó ṣe pé kana sharruhu mustatira aburú ọjọ́ náà ọkàrí ilé yọ́kàrí oko ni kọ̀sẹ́ tí ò ní débá kọ́lọ̀kọ́lá àjọ náà kọ́lá àti tóbi ọláàánú rẹ̀ so tẹ́yàn bá ti wá jẹ́ wípé ó ṣe ìlérí níbàmú sí ìlérí tó bá ṣe òun náà ni ó fi múṣẹ tó bá ṣe ìlérí ọjọ́ kan ọjọ́ kan náà ni ó lò ọjọ́ kan túmọ̀ sí òru kan ọ̀sán kan tó bá ṣe ìlérí ọjọ́ tó bá fi òǹkà sí a jẹ́ wípé iye òǹkà yẹn náà ni ó lò láti ṣe ìtìkáàfù àwọn táwọn onímọ̀ kan sọ wípé tó bá ọ̀sán sí òru ti wọnú ẹ̀ àbí ọ̀wọnú ẹ̀ then tí ọba sọ tó bá dákọ iye ọjọ́ mọ́kọ̀ sọ wípé sí yọ́ tẹ̀lera wọn ni àbí òní tẹ̀lera wọn sáàsọ pé dandangbọ̀n kọ́ tẹ̀lera wọn oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn àfáà sọ lórí ìyẹn mọ̀ tó wá fẹ́ kàkù tán kò ṣe kọ́ tẹ̀lera wọn kó sinmi mọ̀ tí ọba fi má jẹ̀mú tí tẹ̀lera wọn lé lórí ajẹ́pọ̀ lè ṣe ní ọ̀kọ̀ọ̀kan náà tí tí ó ń kàyé ó fi pé ọlọ́run ọba nìkan lọ́bọ ní mímọ̀ àwọn májẹ̀mú wo ló wà fún ètìkáàfù ètìkáàfù tí ó da májẹ̀mú wà fún àti mẹ́nu bá díẹ̀ mẹ́ náà alákọ̀ọ́kọ́ ni Islam kó ń tàn ọjọ́ mùsùlùmí ẹn tí ò sí ìmánì fún ètìkáàfù rẹ̀ lálàáfíà kódà bí bá ń jẹ́ ọkọ̀ mùsùlùmí tó ti kú ònú Islam pẹ̀lú ẹbọ ètìkáàfù rẹ̀ lálàáfíà ẹlẹ́ẹ̀kejì ìnílàákẹ́ àbí ìmọ̀túnmọ̀sí ọmọ ike abẹ́ntí ọmọ nkankan àbí ẹni tí ágànà ti kọlù tí ọ̀n tó ń dà láàmú gbogbo ìgbà irú àwọn yẹn wọn ò ní ìtìkáàfù mẹ́mbá láwọn ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ká ṣe ìtìkáàfù yìí ní mọ́sálásí sọ̀tà bá là ń ṣe ń lé kọ̀lẹ́tọ̀ àfi àwọn ànáfù nìkan tí ń yọ̀ǹda fóbìnrin láti ṣe láì tí wá ti ń kírun ní inú ọgbà ilé rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin àníyàn àníyàn náà ni máa ń jẹ́ kí gbogbo ṣe ọjà àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run kó ti jẹ́ pé ọ́dà níyàn ẹ̀kún fẹ́ ṣe ti káàfọ́ lọ kó tó rí pọ́ wọlé tọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé kó àwẹ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà kó wà nú àwẹ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà so àwọn yòókù wọn ní kèsì ìdán kó gba àwẹ̀ àyàfi àwọn ànàfíà náà sọ pé pé èyí tó lérí rẹ̀ ni so ọgbọ́dọ̀ fi àwẹ̀ kún ṣùgbọ́n àwọn ṣàfihà àti hanabila àwọn sọ pé tọ́ bá ṣe májẹ̀mú fún rẹ̀ ní tí ó bá ṣe májẹ̀mú fún rẹ̀ ó lè ṣe ìtìkáàfù láì

so àwọn tí a sọ pé àwẹ̀ ṣe ọ̀ranyàn ń bẹ so iná ni àdíṣ tó ti sáájú tí wọ́n sọ pé òun lérí ìtìkáàfù ní Mẹ́kà àníṣà sáà sọ pé lọ pé ìtìkáàfù rẹ kọ sọ mú pé dandangbọ̀n kó fi àwẹ̀ sí tòtọ́ wáyé pé àwẹ̀ jẹ́ ọ̀ranyàn ni yóò fi kún fún pé kó fi àwẹ̀ sí ọlọ́ọ̀bá nìkan ni ọ̀bọ̀ ní mímọ̀ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹ́ fà onu a ni pé èyàn gbọ́dọ̀ wà nù mọ́rákò nù àbí haif àbí nifas ìyẹn àwọn obìnrin lóní méjì so má jẹ̀mú lọ jẹ́ àfi tó pé ó ti wọnú ìtìkáàfù tẹ́lẹ̀ kíkọ́ tó sí pé yọ jáde yọ lọ wẹ̀ ìyẹn ọkùnrin obìnrin yóò kó ìmọ̀sára sí pátápátá nígbà bá parí ó lè tún padà síbẹ̀ kọjá ìtìkáàfù rẹ̀ tọ́ pé ó dà níyàn pé òun ó ṣe lera wọn ni àbúṣe má jẹ̀mú kó òun ṣe lera wọn ni yóò mọ̀ bá lọ immediately lẹ́yìn ìgbà tí ìtìkáàfù tí idol àbí nífàásì rẹ̀ bá tán tó sì ti wẹ̀ yóò bọ̀ sí mọ́ṣáláṣí padà ẹlẹ́ẹ̀keje ẹ ń bá obìnrin ọgbọ́dọ̀ yọ̀ǹda tó wá jẹ́ pọ́ wà lábẹ́ ọkọ ni ó gbọ́dọ̀ lọ gbà yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kó yọ̀ǹda fún wípé òun fẹ́ lọ sí ètìkáàfù kí ètìkáàfù rẹ̀ kó lè bà jẹ́ wípé ọlálàáfíà eléyìí ni ọ̀rọ̀ àwọn onímímọ̀ àwọn hànàfíyà ṣàfíyà àti hànàbílà oní majority sọ àwọn màlìkíyà wọ́n sọ wípé ìtìkáàfù dúó lọ́tọ̀ ìgbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ dúó lọ́tọ̀ tó bá fẹ́ wọ ìtìkáàfù tí ó gbàyọ̀ǹda ìtìkáàfù rẹ̀ lálàáfíà ṣùgbọ́n gbẹ́sẹ̀ wípé kò gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ mo rò pé bá mi ti yé so bí ọ̀rọ̀ tí ń sọ lórí ẹni tó jílẹ̀ ń lẹ́gbà tọ́jà tó náà sì mọ̀ pé ń jẹ̀bi ó wá lọ kọ́ mọ́sálásí lé lórí yọ́ mọ̀ gbaládá mọ́sálásí tí ò ti ẹ̀tọ̀ kọ́ nǹkan mí tí èsì mọ́sálásí ọmọ gbẹ̀sẹ̀ kọ̀kọ́ lé lórí yọ́ mọ̀ gbaládá mọ́sálásí yọ́ mọ̀ gbẹ̀sẹ̀ ilẹ̀ tọ́jágbà tí tí è mọ́wọ́ mọ́sẹ̀ kò nínú ẹ̀ lọ́dọ̀ ẹniyẹn àbí tí ó fi ra lọ́dọ̀ ẹni àbí tẹ́yìn ó fi yọ̀ǹda àbí tẹ́yìn ó fi sọ pé kò burú àtijọ́ ni ládánù èmi nílẹ̀ ìwọ ni kíkọ́ rẹ̀ ájọ̀dì ájọmọ ní ládà rẹ̀ wájú ọlọ́run tí yọ̀ǹda fún mọ́sálásí so ọlọ́run ti gbàdúrà nìyẹn ẹlẹ́ẹ̀kẹjọ ibn juzai nínú amalikiya olóni tíra tá ń pè ní alqawaninul fiqhiyya mukhtasaru ni mujalladu kan náà ni tíra yẹn dágan bí mukhtasar khalil náà ṣe rí ṣùgbọ́n òun tó wá dá ń pa pé ń ṣe ìṣára sí madhabul fiqhiyya yòókù yàtọ̀ sí imam ahmed yóò ṣe ìṣára sí ṣáfì àti hanifa ó ní nínú májẹ̀mú májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ní pé tó bá ló fẹ́ ṣe ìtìkáf ọgbọ́dọ̀ bízì ọgbọ́dọ̀ keep ara ẹ bízì pẹ̀lú ìbádà kìí kọ̀ọ̀kan wọ́n mọ́sálásí kọ̀ọ̀kan jókòó búndúkú kabẹ̀ purpose tí yẹn fi gbé ìtìkáàfù kalẹ̀ kò ní ṣẹlẹ̀ nìyẹn sọ gbọ́dọ̀ jẹ́ pé o bízì pẹ̀lú ìbádà ìbádà yẹn náà ni bóyá òun kírun ni o òun sàdíkiri ni o òun ṣe tìláwà kùrán ni tó lábẹ́ àdíkiri yẹn so istighfaru náà wà ń bẹ̀ la ilaha illallah wà ń bẹ̀ àtoríṣìíṣẹ́ àdìkárù tọ́wá lábẹ́ ẹ̀yẹn náà tó bá jẹ́ pé ọkọ̀ yẹn lẹ́kọ̀ọ́ nínú mọ́sálásí àbúrò náà jókòó táwọn tí ń kẹ́kọ̀ọ́ kò sí wọ́n bẹ̀ so ìkọ́ni àbí ìkẹ́kọ̀ọ́ níwọ̀nba tí ò ní gba gbogbo àsìkò bẹ́ẹ̀ náà sì ni akakùrá ń fẹ́ nìkan kọ́ máa gbọ́ àbí wọ́n kà fún ọ náà kọ́ máa gbọ́ ní àsìkò ìtìká kò sí ìwọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn màlìkíyà kìí wá sí pé kọ́ wá gbọ́pẹ́ nìkan sí kú wọ́n fẹ́ kínú sí la tí èsì pín gbé wá tò sí rárá òyìn ti bá ètìká rẹ jẹ́ o so àbọ̀ gbọ́pẹ́ nìkan sí kìlọ́bá lọ́bá ń lé so ọ́sẹ̀ tún bẹ̀rẹ̀ padà nígbọ̀ bá dé o so pé n tó ń ṣe yẹn lọ́dọ̀ àwọn o ó ti bàjẹ́ kí ni àwọn nǹkan tó ṣe wípé ọjọ́ ọ̀ràn yẹn fún ẹni tí ó ń ṣe ìtìkáf àti ń tọ́ lẹ́tọ̀ fún tí ìsọ̀ràn yẹn mọ̀ lẹ́tọ̀ fún láti ṣe àwọn onímọ̀ fẹnukò ipé ó jẹ́ ọ̀ranyàn fún ẹni tó wà nínú ìtìkáf látìkò tó ń ṣe ìtìkáf ìyẹn ìtìkáf tó jẹ́ ọ̀ranyàn kó wà nínú mọ́sálásí láti lè mú orígun ìtìkáf yẹn ṣẹ pé òun wà nínú mọ́sálásí kò gbọ́dọ̀ jáde àfi tó bá jẹ́ pé èyí tí yóò tẹ̀rí àyọ́ǹda fún ìnìkan ló kù àbí ìnira kan tó lágbára bí kí ìgànnà mọ́sálásí ó yẹ̀ nǹkan lámọ̀ lélé ìgbọ́mọ̀tí ìyàgbẹ́ olú ẹ̀ lórí iná bá fi jáde so dọ̀rúrà nìyẹn so àbí àwọn nǹkan míì náà bí kó jẹ́ pé jẹ́nàbà ọ̀sẹ̀lẹ̀ sí láàrin òru tó di túláàsì àbí láàrin ọ̀sán náà ni tó di túláàsì kó jáde nítorí ẹ̀ torí ẹ̀ ni àwọn mọ̀lìkí àsọ wípé kọ̀gbọ́dọ̀ jáde kó mi tó ti ṣe ìtìkáf àbí nítorí nǹkan mẹ́rin kan alákọ̀ọ́kọ́ bùkátà tọmọ ẹ̀dẹ́yàn mọ́ ní bùkátà sí bí tọ̀bí ìgbẹ́ ọlọ sẹ́ńtà àbí ààyè tọ̀bá súnmọ́ jù láti pé kó ṣe kò ṣe wọ́n bì yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ọfẹ́ jẹ́ ọfẹ́ mu kọ̀rẹ́ tí ọba mu wá ẹ̀bẹ́ tí ń bá gbé wá disappoint ẹ̀ kọ́ lọ tọ́jú ẹ̀mí ara rẹ̀ kọ́ lọ sáré rà kò gbọ́dọ̀ wá o wọn bá àsìkò tí ó fi ara tí ó tí ó sì gbé wá sí tí ó wà jẹ nǹkan rẹ̀ àbí àìsàn ṣe ó ní di consultation kó lọ bá doctor kó prescribe Ogun. fún àbí kó ṣàyẹ̀wò fún so ọ̀wọ̀n bá tí ó fi lọ yẹn tí ó fi wọlé padà kò sí wọ̀mẹ́ bó bá jẹ́ pé n tó ṣe yẹn kìí ṣe n tó lè mú mọ́ra so ó nídi kó ètè rí doctor wọ́n prescribe Ogun, fún kó ra ògùn kó sì máa lò kó padà sínú ìtìkáàfù rẹ̀ tó bá rọrùn fún ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni haid ìdájọ́ kan náà lòun àti nifas ní ọjọ́gbà kọjẹ́ pé kọ jáde nítorí rẹ̀ torí kò lẹ́tọ̀ọ́ kó máa lò sínú mọ́sálásí kó dọ̀tí mọ́sálásí so àfẹ́ kó máa gbénu mọ́sálásí pẹ̀lú haidọ̀ yẹn so yọ wà lórí ìdájọ́ pé wà ní itikaf títí títí tí ó fi wá padà ṣùgbọ́n kò gbọ́dọ̀ lọ bí aláìsàn wo kò bí na jẹnẹ́sà o so àwọn sọ wípé lọ́dọ̀ àwọn ọ̀bọ̀dọ̀ gòkè asóró mọ́sálásí lọ kólùn lọ pèrún ìtìkáàfù lọ wá sí kó jókòó bẹ́ àwọn mìí sọ pé kò sí wọ̀n bẹ́ gbogbo tó àti jẹ́ pé sọ̀rọ̀ ní mọ́sálásí náà ni kò sí wọ̀n bẹ́ lọ́dọ̀ táwọn so wọ́n màlìkí aṣọ pé rárá so n tó wá sí ni kó dúró sí kẹlùmí ọmọ sí yẹn àfi tí ó bá pe irun níbi tí èsì pé ọ̀sẹ̀ mọ́ rìn jìnnà kò sí wọ́n bí kọ́ sálámà sí ẹn tó súnmọ́ so ṣùgbọ́n ẹn tó bá ti jìnà pọ̀ kí kọ́kọ́ máa pé ẹ̀yìn làǹkì ẹ̀sálámà lẹ́kọ́ sáà kó so kọ́ sọ́ra fúnrú ìyẹn kò sì sí èwọ̀ ń bi kó lo lọ́fíńdà oríṣiríṣi ó yàtọ̀ sí àsìkò ájì so àbí nǹkan olóòrùn àgbọ́dọ̀ lo ìtìkáfù yàtọ̀ sí yẹn o lè lọ sí olóòrùn kò lè lọ́fíndà bẹ́ẹ̀ náà ni wọ́n ní kò sí wọ̀ tọwárẹ̀ tí ọfọmọ lọ́gùn fẹ́ fún lọ́mọ kó ìsọ̀pọ̀ tẹun lọ́rùn ṣe bí sàídá ni àà ọ tẹun lọ́rùn ọba ní ẹpà àwọn afáwọn tó ìbá so ìgì nísìn inú ìtìkáàfù náà lọ sí wà wọ́n ní kò sí wọ̀ mìíràn náà bó náà sí rẹ̀ ń fún lọ́mọ kí wọ́n so yìgì torí àwárà máa kó wà láàbá yìgì àwárà máa kó wà láàbá marriage marriage ojú pé gbólóǹtẹ́ fi so àwọn méjèèjì pọ̀ lọ nígbàtí wà líyù tọ́lọ́mọ́ bá ti jókòó tọkọ jókòó àbí representative ọkọ àbí representative wà líyù tí ẹ àwọn ẹlẹ́rìí méjì tí ẹ sì dúró ṣe ẹn tọ́jẹ́ coordinator yọ́ pẹ̀ sí túbọ̀ ni pé àwọn wà kó wà lá oríṣiríṣi bò débi wípé a tó máa sọ pé kọ́kọ́ ó ṣe sùúrù náà kíyàwó ṣe sùúrù náà <laughs> kìí ṣe torí tí wọ́n fi ní ó ṣe sùúrù náà torí ẹ̀yẹ táwà fẹ́ ṣe àti yìí tá fẹ́ gbà ń bẹ̀ àwà mọ ìdílé wọn so káwà mùsùlùmí ká lọ sọ́ra sí lórí nǹkan wọ̀nyí ká lọ mú kó nú àlàmọ̀rí wa kọjá àwọn ọmọ méjì tí wọ́n bá ti jẹ́ pé wọ́n ti ṣe tán láti fẹ́ra wọn ẹjẹ́ àṣẹ àlàmọ̀rí wọn rọrùn kọmọ́ torí iyì àtẹ̀yẹ pé ò sì kan rí alákọ̀ọ́kọ́ tí ọkọ̀ sí rè ṣé wà kàn sí báwọn lásán ni yọkàn wà lọ ilé ọkọ rẹ̀ báwọn ni àá kí ni tó burú àti múlé ayé lè àwọn ọmọ ná millions lórí pé kódà ní tí ìṣòro ìgbà ti bà ná millions láti fi ra nǹkan oríṣiríṣi tá búùkù bí dáa ṣe kìí ṣe pàṣọ pé ìwọ̀n bẹ́ẹ̀bẹ̀ ọ̀bẹ̀ tẹ́ mọ́jọ ọkọ̀ mọ́ jẹ́ hindrance ẹ̀mọ́jọ jẹ́ pé ìyẹn wà máa díwọ́ táwọn ọmọ wa rí pé ah, wàhálà yìí ti pọ̀jù wọn àlọ́mọ dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn tí ó sì bá ṣẹ̀rí àmú so kábẹ̀rù ọlọ́run ànábì sallallahu alaihi wasallam sọ́nà àdísì kan pé idha ja'akum man tardawna dinahu wa khuluquhu fazawwiju asa an yakuna fitna aw fasadan fil ard tẹ́bá ti rẹ̀ ń tẹ́ yọ́nú sí ẹ̀sìn rẹ̀ àti ìwà rẹ̀ tọ́wọ́ bá yín fún ìfẹ́ fọmọ yẹn fún lọ́mọ tẹ́ẹ̀bá kọ̀ tẹ́ẹ̀bá ṣe bẹ́ẹ̀ yọ́ dá náà lẹ̀ àbí di ìbàjẹ́ lórí ilẹ̀ sallallahu alaihi so ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ ká máa ṣe àtúnṣe lórí ìyẹn kọ́lọ̀n kọ́ kọ́ àmọ́ ṣe so lórí lásìkò ìtìká kò sí ìwọ̀n bí kó so igi ọmọ àbúrò náà gba igi so igi tó bá gbà lásìkò ìtìká fún o ní consummate ẹ̀ nìyẹn o ní súnmọ́ o gbọ́ bá parí ìtìká fún rẹ lẹ́mọ̀jọ́ mọ́ ní ju ara yín lé so torí pé ẹ̀ẹ́ kò sí ìwọ̀n bí kọ́ pààrọ̀ aṣọ tó wà lára rẹ̀ so eléyìí ni àwọn nǹkan tó jẹ́ ojúṣe àtàwọn nǹkan mìí tó lẹ́tọ̀ fún ẹni tí ó wà nínú itikaf àwọn àfáàmì náà sọ oríṣiríṣi ṣùgbọ́n nítorí àsìkò so a ní ma sọ gbogbo ẹ̀ inú tí a tó sọ kò sí ìwọ̀n bí kọ́ jẹun kó mu nínú mọ́sálásí so ṣùgbọ́n ká wá jẹ́ pé mọ́sálásí láàfi ṣe ilé ọjà ní ọ̀wà gbé kókó wá ní ọmọ tà fún wọn ní ọmọ gbowó nínú mọ́sálásí ní ọ̀bọ̀júmọ̀ bẹ́ẹ̀ náà sì rí sí ọwọ́ rẹ tí wọ́n ti gbé fún ọ tí wọ́n láwọn ọgbà wọn fi sọdún oṣù tó fẹ́ ṣe ìtìkáàfù ọwáfẹ̀ kan wá kó wá mọ́sálásí ọwà kàkùránì lọ ṣe kírun lọ ọba tún bọ́ síbi iṣẹ́ ọ̀nà rẹ ọba tún bọ́ sí ìṣò so ìyún ẹsẹ̀ ìtìkáàfù àwọn àfáà nírú ìyún kọ̀ bá ń báyìí so ìtìkáàfù kan ló ń ṣeun àròpọ̀ ló ṣeun àmúlùmọ́lá <laughs> ọ̀rẹ́ ṣe ìtìkáàfù òtìfẹ́ yẹjú ṣe ń sẹ́ <laughs> ṣùgbọ́n tí èyàn bá ní bùkátà sí níwọ̀n bá pẹ́kọ́ rà kò ṣe wọ́n bí yẹn bọ́yọ́sẹ̀ rẹ̀ tán ni àbọ̀bọ́ sínú tọ́lẹ̀tì ni kọ̀bá ọba ti bọ́ sínú ẹ̀gbẹ́ ó sì ní ìdí míì tò tí ọba rẹ̀ níran òun náà lè sọ kí ni o òun náà lè lọ rà níwọ̀n bá fún rẹ̀ kó sì bọ́ ní mọ́sálásí rẹ̀ torí pé tọ́ba di pé kọ̀wẹ̀ kò fi ọṣẹ wẹ̀ inú mọ́sáàsì gan náà yóò sùn ìtìkáàfù yẹn náà sùn gẹ́bí tí mo sọ ọ̀rọ̀ àwọn onímímọ̀ ọjẹ́ ń tọ́pọ̀ lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n nítorí ibòmí tí a tún lọ àfẹ́kí ìyẹn kó gba gbogbo àsìkò wa bá wòye sí táwọn onímọ̀ sọ wọ́n ní ìjáde tọ́lẹ̀tọ̀ nínú ìtìkáf oríṣi ni wọ́n alákọ̀ọ́kọ́ èyí tó ṣe wípé a jáde nítorí ta ní bùkátà sí ìtọ́mẹ̀dé ènìyàn máa ní bùkátà sí bí oúnjẹ bí wíwẹ̀ bí yíyàgbẹ́ jáde fún tí ó sì ba ìtìkáfù wa a àṣùgbọ́n ní tẹ́ra alẹ̀ gẹ́bí tí mò ń sọ ẹlẹ́ẹ̀kejì ó ní jíjáde obìnrin nítorí haidu àbí nifas tọ́ ipé tó bá ṣe tán tásìkò sí wà ó lè tó padà sínú ìtìkáfù rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó náà ni ìjáde nítorí pé fìtínà kan nínú mọ́sálásí bí kó mi ọ ya wọbẹ̀ kó wò pé ha ah, irú àgbàrá wò lélẹ̀ láàrin òru tó jòsì dúró so wọ́n wá gbìyànjú láti lọ káwọn náà tẹ̀lẹ̀ sí ibi tó gbàrá ti ń wá bó làwọn ó sì di kálukú bá bọ́ra lẹ́tì so irú yẹn kò bá ìtìkáàfù wọn jẹ́ nítorí fìtínà tí wọ́n fẹ́ ṣe ń jó ni so lódi tú láti pé ah táwọn ọba múra sí ilé yìí ó lè débì náà o làwọn náà bá fi sáré jáde yẹn lọ paná àbẹ́nìkan fẹ́ tẹ̀rì sómi ní ọlọ séèfù láìfù ẹ̀ lẹ́yìn ìgbà yẹn kó máa bá ìtìkáàfù rẹ̀ lọ àìwá mọ̀ tíjọba bá ránṣẹ́ pé èèyàn bí kọ́ yẹ́ pé kéèsì kan ń bẹ ọlọ́pàá wọn fi tẹ̀lé ń tàn wọ́n bá délé wọ́n bá sọ́ra ó ti lọ ìtìkáàfù níbo ló ti ń ṣe bí báyìí wọ́n bá lọ bá ń bẹ̀ pé wọ́n nídìí ẹni station so ìwọ̀nba tí ó fi lọ station tí ó fi lọ sọ statement kalẹ̀ tí ó sì padà sí ìtìkáàfù àwọn onímọ̀ sọ fún kọba ìtìkáàfù rẹ̀ jẹ́ torí ó wà forced láti jáde ni so ọlọ́run ọba nìkan ni ọba onímọ̀ tí wọ́n bá ti mọ́lé wọn ti bá ìtìkáàfù rẹ̀ nù èyí <laughs> ti káàfù rẹ̀ ti kú ònà <laughs> now àwọn ẹ̀kọ́ tó rò pọ̀ mọ́ ìtìkáàfù rẹ̀ o àwọn adapt so àwọn ẹ̀kọ́ ta fẹ́ kí onítìkáàfù mójútó alákọ̀ọ́kọ́ afẹ́kọ́jẹ́ pé yọ́ ma gbìyànjú bọ́bá ṣe lágbára mọ́ lórí ìbádà lọ́sàn àti lóru yọ́ ma ṣe tìláwàtòrò koran yọ́ ma ṣe rántí ọlọ́run yọ́ ma tọrọ àforíjìn so bẹ́ẹ̀ náà sì ni àwọn tó bá wẹ́ nínú mọ̀ kò sí wọ́n bẹ́ẹ̀ ó koran lọ́ọ̀ ń kàá ọwárí tó rújú mbẹ kọ sáré browse kọ ọmọ àbí wo kọ ọmọ túnmọ̀ rẹ̀ àbí wo tefsiri kọ ọmọ túnmọ̀ kò ti lásìkò alhamdulillah haram gan mo ti ẹ̀ṣẹ́ ní ní so tó yẹ pé ọ̀rọ̀ tí n bá ti come báyìí màá ti nóòtì nígbà tí n bá tán màá wàá so kò ara ìrántí ọlọ́run ọba kò jókòó mi alákọ̀ tí wọ́n bá ti ń ṣe wá sí àbí tafsir àbí tọ́jẹ́mọ́ àbí táwọn ànábí ọlọ́run kò sí wọ̀n bẹ̀ ṣùgbọ́n a sọ pé kò gbọ́dọ̀ papọ̀ jù lọ́dọ̀ àwọn màlìkíyà nínú ẹ̀kọ́ ta tó fẹ́ fún ẹn tó ṣe ìtìkáàf o náà ni pé kó báwọn màlìkíyà ṣe ń sọ ṣùgbọ́n kìí ṣe dandan lọ́dọ̀ àwọn yòókù ó lè ṣe ìtìkáàfù náà láìgbàwẹ̀ tó bá tó wá fàwẹ̀ kún yóò fi wá dá lọ́dọ̀ tí wọ́n náà kìí páwọn náà takò àwọn wípé kìí sọ̀rọ̀ èèyàn ni ẹlẹ́ẹ̀kẹta afẹ́kọ́jẹ́ pé mọ́sáàsì tí wọ́n ti ń ni ọba ń bi ọjọ́ tó lò so kọ́ẹ̀kún mọ́sáàsì tí wọ́n ti kí jímọ̀ náà ló ti ṣe ìyẹn náà lọ dáa jù ó èyí tó sì dáadù náà àbí tó ti lè ṣe ìtìkáf haram masjidul haram makka almasjidul nabawi ní madina lẹ́gbàá náà ni almasjidul aqsa ẹlẹ́ẹ̀kẹrin inú ta fẹ́ fẹ́ tó ṣe ìtìkáf kọjẹ́ pé yóò ṣe ìtìkáf yẹn nínú oṣù ramadan toró náà ni oṣù tó lọ́lájù fún ìtìkáf tó ti wá ṣe ipé oṣù ramadan yẹn náà ni kó tó wá jẹ́ wípé kó ṣe ní ọwọ́ ọ̀kanyìn ìrọ̀mọ̀dán mẹ́wàá tọ́kàn yẹn ló tó fi wá ń lọ́lá ju àsìkò yókù lọ nítorí ilẹ̀ látọ̀lọ̀kọ́dìr ta fẹ́ kéèyàn ó lé bá ń bẹ̀ tó yẹ pé tó bá ṣe ìbádà fún ọlọ́run tọ́lọ́run bá àlekọ́ láti gbà ní ọwọ́ rẹ̀ ní òru yẹn yọ gbà ládá tó lé tí yóò ju ìbádà tí yóò tó ní ẹgbẹ̀rún oṣù lọ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún apá kan náà ní mọ̀ sọ wípé afẹ́ kọjá wípé tí àwẹ̀ bá ti parí ká tó ṣe sùúrù ní mọ́sálásí di àárọ̀ ọjọ́ kejì tí wọ́n kì í kò sí ìwọ̀ tabako mọ́sálásí tọ́rùn bá ti lè wọ̀ tí wọ́n kéde wípé wọ́n ti rósù àbá ti gbàwẹ̀ pé 30 tẹmákẹ́ ìgbìmọ̀ ti rósù lẹ́yìn 29 àlèkó mọ́sálásí láìpẹ́ ẹ̀wọ̀n òròsù 29 àgbà pé 30 àlèkó mọ́sálásí ṣùgbọ́n àwọn onímọ̀ sọ pé a fẹ́ kó tó ṣe sùúrù kó wá jẹ́ pé ibẹ̀ yóò tó gbà lọ sí rídì so kó tó wá di pé yọ mọ̀ lọlé àdìsí kẹwàá lórí ẹ̀ ṣùgbọ́n àdìsí yẹn lálàáfíà àdìsí tó wá lórí ẹ̀ náà ni pé onímọ̀ ń kọ́ ọmọ lè látàyè lè rí mọ̀tẹ́sìbà lillahi ta'ala lámúyẹ̀ mọ̀tẹ́kọ́lùbù lọ́mọ̀tàmọ́tòlùkùlù ẹ̀yìn yóò tọ́wá kóra dúó ní òru ìdí tó tún sọ jí ní ìdíkọ̀lá tó tún yẹn náà fìlà fọ́lọ́run ìjọ tí àwọn ọkàn kan ó kú ọkàn tí ò ní kú so ẹ̀ẹ́ ó ní ìmáàmù Ibn Majah lọ́gbà wá àtàwọn míì ṣùgbọ́n ìmáàmù Albani ààyè mi ó sọ pé àdìsí yẹn da'if wádìí sọlẹ̀ yìí ààyè mi ó sọ pé da'if jiddan ó ní ọlẹ̀ gan ààyè mi ó sọ pé mawdu' pé àdáparọ́ ni ẹni tí wọ́n dáadáa parọ́ àdìsí wà mẹ́ tó tí túmọ̀ sí pé àdìsí yẹn kọ̀ lálàáfíà pé òru èdè kọ̀la kò yàtọ̀ sí àwọn òru yòókù tọ́lọ̀ ń bá ṣe fún ọ tó lè tún yẹn náfíà ní ọdá pọ̀ ìwọ́gán fúnra rẹ̀ ó ní fílì pé kìí ṣe pé Ramadan lọ ìbádà lọ so Ramadan ti lọ ó tún so ó tún kírun fọ́lọ̀ lóru Eid so ń bọ̀ bá tó dẹ̀yìn ọdún náà ó tún lè mọ́ bá sábà láti mọ́ dìde kírun ní ọwọ́ parí ìgbẹ̀yìn ní òru ẹlẹ́ẹ̀kẹfà nínú ẹ̀kọ́ pé ti wà ní in tí ọba kan kọ mọ́mọ̀ dá sí bí ọba sí ń kìtì káàfù gan Ànábì sallallahu alaihi sọ pé mini husni islami limari tariku ma la ya'ni inú tí ma túmọ̀ sí pé islamu yẹn in ọba mọ́sà yọnu sọ síbẹ̀ tọba tó wà ní ìtì káàfù mọ́jọ ọba ò lásìkò ká máa sọ̀rọ̀ rẹpẹtẹ àbámọ́ tí ò ṣe iṣẹ́ ìtì káàfù rẹpẹtẹ bá wọ́n fẹ́ fáwọn èèyàn ló ń jẹ ìwọ̀lọ́wọ́ sátága wọ́lọ̀mbá wọn kóná sí wọ́lọ̀mbá wọn bù wọ́lọ̀mbá wọn fọbọ́ ó sì lọ wá sí ìtìkáàbù tó ẹkún wọ́n gba ìlòmíì tí èsè pé ìtìkáàbù ní ṣe so o ti o ti fẹ́ yọ ìtìkáàbù yẹn kò bí ìtò torí ẹ̀ wá nìyẹn bẹ́ẹ̀ náà ni èébú àti yàn jíjà kódà bọ́ right kọ́ wá jẹ́ pé lásìkò ìtìkáàbù lọ́wọ́ àtẹ́rálẹ̀ ọ̀rọ̀ ìṣèlú tọ́ẹ́gbẹ́ àsọ̀ọ̀sọ̀ tán ni so lọ́mọ àbíròyìn oríṣiríṣi lọ́mọ adọ́rọ̀ rẹ̀ lẹ̀ lásìkò ìtìkáf ó burú jáì kódà káàpẹ́ ká mọ́ sọ̀rọ̀ àpẹ́ kí yẹn jiyàn mọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá ti fẹ́ di jiyàn ká mọ́ jọ fàáfà ni ó ti adákẹ́ téyàn bá sọ̀rọ̀ kó jẹ́ pé kí ni o ọ̀rọ̀ rí iná ni ọmọ sọ jáde ní ẹnu ìyẹ́nà àyàwó ànábì sallallahu alaihi wasallam ó ti wá bí ànábì wò rí lásìkò tó ń ṣe ìtìkáàf so ọwá bí àníṣà sálàmbù lásìkò tó ń ṣe ìtìkáà lẹ́yìn ìgbà tí ó sì bá sọ̀rọ̀ tí ó sọ tán àníṣà sálàmbù tó pa lẹ́sẹ̀dà tí túmọ̀ rí pé kò sí wọ̀n bí ká sọ̀rọ̀ ṣùgbọ́n ká mọ́ sọ ní tí ọ̀dá nínú àwọn nǹkan tá a kórìíra nínú ìtìkáàfù rẹ o àwọn àdáàbà àwọn ẹ̀kọ́ tá a sọ yẹn sókè so tàbá ti fi ilẹ̀ inú ta kórìíra ni àwọn ẹ̀kọ́ tá ní ká mọ́ lò tàbá ti gbé jùlẹ̀ ọwà nù ti gbé jùlẹ̀ ń jẹ́mọ̀ kúrò inú ta kórìíra ni inú ẹ̀sìn lẹ́yìn ìgbà náà àwọn mọ̀líkíyà náà tó wá tún sọ míì náà kún àwọn àfáà níyàn sọ tó wá ní mọ̀líkíyà lápọ̀ mọ́ sọ so wọ́n nínú ta kórìíra ni pé a fẹ́ kí ìtìkáàfù rẹ kó dé ní mẹ́wàá àbí mẹ́sàn tí máa parí ọlọ́pàá a sì fẹ́ pé kàtù ẹ̀wà pọ̀jù kọkọjá oṣù kan torí kìí ṣe pé ìtìkáàfù nìkan lọ́nà ń dáwà fún ọdá afúrísìírísì nǹkan táàfì sìn ìtìkáàfù náà kàn jẹ́ ìkanlú ẹ̀dì ká mọ́ wàá ṣe àṣejù Allahumma sayyiban nafi'an Allahumma sayyiban nafi'an Allahumma sayyiban nafi'an Allahumma suqiya rahma la suqiya adhabin wala bala'in wala gharaq اللهم إنا نسألك خيرها وخير ما أرسلت بها ونعوذ بك من شرها وشر ما أرسلت بها kọlọ̀n kó ṣe ní òjò ìtùnú òjò ayọ̀ kọlọ̀n kọmọ̀ ṣe ní òjò wólewóle àbí omíyalé oore tí ń bẹ́ẹ̀bẹ̀ ní kọlọ̀n ó pín fún wa àti ibi atẹ́gùn rẹ̀ aburú rẹ̀ kọlọ̀n kó lè jìnà sí à ọ̀là àti ọláàánú rẹ̀ nínú nǹkan tá a ká má dúró nínú mọ́sálásí láti máa jẹun ká má wá rìn káàkiri lọ síbi tí a ti máa jẹun ká jẹ ń jẹwa nínú mọ́sálásí so kò sí èèwọ̀ ń bẹ̀ nínú Islam àfẹ́ kéyìn ó ṣe ìtìkáàfù ní ìtìkáàfù wípé ìní jẹun tí fi jáde kó mẹ́ bọ́yọ́jọ́ kan náà ló mú 24 hours ọwá lóhùn sí ní fóúnjẹ kankan kẹnu àdádálẹ̀ lọ dálẹ̀ ọ̀ bí ẹnìkan ẹni tó pọ́pùlà ni ó sì fẹ́ràn ẹ̀sìn ìsì máa sàtìtì yẹn ẹ̀sìn kódà inú olórí inú àwọn ọ̀dọ́ lọ́wà inú àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ìgbọ́lẹ́nu rẹ̀ ṣùgbẹ́ tí ó sọ inú àwọn tó gbẹ́lẹ́nu ẹ̀ ní ẹ sọ fún mi wípé onítòun bá ti lọ ọmọ kàbáyì tó ń lọ sí ọmọra òun ó make sure pé òun gbáwẹ̀ títí tó fi jáde kó mẹ́ ṣíṣẹ́ rí àlọ́wà sọnù ìstẹ̀sánù làákílí kéèyàn kàn fi làákà ìwo nǹkan pé kìíní yòókàn láìkì ẹ̀ lásán so gbogbo nǹkan báyẹn èyàn gbọ́n jìnà sí ni torí pé alìmọ̀lázámà nǹkan lè jẹ́ halal kọjẹ́ pé mọ̀lázámà tọ bá ń ṣe pẹ̀lú ẹ̀kọ́ ọmọ tẹ́mpẹlẹmọ ìní ọwà aṣọ di bídí àmọ́ lọ́wọ́ tí Islam ò sí wá mú mọ̀lázámà pé kọ ọmọ tẹ́mpẹlẹmọ èmi ń bẹ tó yẹ pé àwòrán bọ́ bá ṣe sí ìní ọ̀sọ̀ di bídí àmọ́ lọ́wọ́ tí èsì ṣe pé ìpìlẹ̀ rẹ̀ jẹ́ bídá so agbọ́dọ̀ mọ sọ́rọ̀ fún àwọn nǹkan wọ̀nyí ìmí ìbẹ̀tọ́ pé àsìkò rẹ̀ ní ó jọ bàjẹ́ àbí ààyè tó ti ṣe ní ó jọ sọ bídá mọ́ lọ pọ̀pọ̀ yóò bá mi ti yé sí so agbọ́dọ̀ sọ́ra fún àwọn nǹkan wọ̀nyẹn tó bá lọ lu Saudi Arabia àbọ̀lọ Mọ́kà àbọ̀lọ Mọ̀dínà sẹ̀yà sọ pé kọ wá ní lẹ́yìn pé o bá ti wà ń bẹ̀ yàtọ̀ sí pọ̀ lọ sí àwọn ìbádà tó lọ sí ó tún wá fáwẹ̀ kún títí tẹ́ kó ń bẹ̀ sọ di àṣà ó bá ti lù ọ̀hún ọmọ gbàwẹ̀ ní títí kó ń bẹ̀ tá nìyẹn ni ọba ṣẹ̀rí àwọn sọ́wọ́ inú àdísẹ̀ níbi sallallahu alaihi wasallam wípé ìgbà mí yọmọ gbàwẹ̀ lọ sáàbàdà lójoojúmọ́ àwẹ̀ tàtọ́wò rẹ̀ tọ́yẹ́ pé ẹn tó rí lánàá tó rí ìjẹta tó rí lọ́sẹ̀ tó lọ tọba lórí àwẹ̀ tó tó rí lónìí lọ́wọ́ ẹwà ọ̀gá sí kò nígbà tí ànábì fi mọ́ sí nù àwọn sàbẹ́ tó wá gbà á pé ìgbà mí ànábì sọ̀sọ́là yóò sì tó máa jọ̀sọ́ lọ sábàdà tí ò ní gbàwẹ̀ débi pé ẹn tó rí ní last week tó rí ní ọ̀sẹ̀ tọrọ tó rí lánàá tó tó rí lónìí yóò gbà sànàbí ah, yóò níjọ́ kan tí mo fi gbàwẹ̀ sallallahu alaihi wasallam tí túnmọ̀ sí pé ìwọ̀ntúnwọ̀nsì náà lànàbí sallallahu alaihi wasallam ní máa ṣe so a máa gba ọ̀pọ̀lọpọ̀ nú Ṣàbáàn yóò sì fi àwọn kanlẹ̀ tí ò ní gbà ẹbá ìṣàròdí ọ̀la so kìí sí pé yọ̀ wá sọ di pé yọ́gba Ramadan ọwá dé èèyàn tẹ̀rẹ́ kalẹ̀ tí ò lókun so kò bá so èyàn gbọ́dọ̀ ṣe àṣejù lórí àlámọ̀rí ẹ̀sìn ọlọ́run ọba nìkan ni ọba onímímọ̀ ẹn tó ń play kí ní ẹ̀kọ́ pa ọ̀ ó gbé silent ìyẹn correct o tó bá ṣe pé ọwá wà fọ́ọ̀sì láti pé kún ọ fẹsẹ̀fẹ́ délé láti lọ yanjú ara wọn bọ́yá nítorí wípé kò rí ibi tí ó lò àbí ibi tí ó lò ń gbò débẹ̀ àwọn èèyàn ti wà ń bẹ̀ ìgbẹ́ sí ìgbọ̀n burúkú burúkú ilé rẹ̀ ló sì dìnà mọ́sálásí lọ́básáré lọlé lọ́sáré pé kígbẹ̀ tó jábọ́ so kọmọ wọ yàrá pẹ̀lú ìyàwó rẹ̀ o kọmọ pẹ̀ opportunity tí wá ṣe tọ́lẹ̀tì kọ wá ní èwo lẹ́fẹ́ òkè lẹ́fẹ́ abáyíràbọ̀ ọgbọ́n máa ṣèyàn tó bá ti yanjú ààrẹ tán kó tètè amọ́nà mọ́sáàsì pọ̀n tí ó bá fẹ́ kí ìtìká fún wọn já kó tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́tọ̀ so bẹ́ẹ̀ ni àfẹ́kó bísí pẹ̀lú ọjà títà rírà gẹ́bí tí àwọn onímọ̀ sọ so pẹ̀lú ìyẹn la fi parí àwọn nǹkan tí a kórìíra láti máa ṣe lásìkò ìtìkáàfù àwọn nǹkan tí wá máa ba ìtìkáàfù jẹ́rẹ̀ o alákọ̀ọ́kọ́ òun náà ni al-khuruju bila udhri shar'i kéèyàn jáde kó mọ́sálásí àti tòsí rẹ̀ tí è ṣe pé ìntọ́ sọ́dẹ̀tọ̀ fún láti jáde wà pẹ̀lú ẹ̀ ìyẹn ó ti jẹ́ kí ìtìkáàfù yẹn kó bàjẹ́ báyẹn ẹlẹ́ẹ̀kejì kọ́dá kan lọlé kó lọ súnmọ́yàwó rẹ̀ ìyẹn ti bá ìtìkáàfù rẹ̀ ó ti bàjẹ́ àbí òsúnmọ̀ náà ṣùgbọ́n bí àfarakíra àwòyàn láwòkọ́ jù ní nǹkan bá fi jáde lára rẹ̀ ah ó ti bá ẹ́ ti káàfù rẹ̀ ó ti bàjẹ́ nìyẹn torí pé ọmọ ọmọ ṣe nǹkan wọ̀nyẹn ọmọ ọmọ ṣe ni ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹta so ẹlẹ́ẹ̀kẹrin ẹntọ́ bá kó mọ̀ ọlọ́mọ jàrúrú ẹ̀ fún òsè islam mọ́ ètìká bàjẹ́ irun bàjẹ́ gbogbo ẹ̀ bàjẹ́ so tọ́ bá wẹ̀ padà ní òtò tó mọ́ ṣe ètìkáfù tọ́ bá ní ètìkáfù ṣe ìmọ̀ hún ríra kódà kó ṣe nǹkan àlàálì lọ jẹ tó fi wá ń pa bí ọtí tí ọmọ ti ń ṣe mọ́ ó ti ba ètìkáfù rẹ̀ jẹ́ so ẹlẹ́ẹ̀kẹfà tọ́ bá dákú àbágbẹ̀nà kọlù tọ́pẹ́ so ètìkáàfù ẹ ti bàjẹ́ nìyẹn nígbà ọba jí tọ́ bá ní ètìkáàfù ṣe ìnìyọ́sẹ̀ tó bẹ̀rẹ̀ ìmí tí haidọ̀ bá wà bí nífàsì bá wá ètìkáàfù ẹ ti bàjẹ́ àwọn màlìkí àdúró wípé nígbà ikú májàmí ni kọ́ gbàwẹ̀ lọ́dọ̀ táwọn tọ́ bá mọ̀ọ́mọ̀ lọ jẹun ètìkáàfù ẹ bàjẹ́ àwọn àfáà míì àwọn dúó lórí pé tọ́bá lọ mọ̀ọ́mọ̀ torí bọ nǹkan àrámù bí òfófó ọ̀rọ̀ ẹ̀yìn lọ́lọ tẹ́ra lẹ̀ sí láti lọ máa ṣe nínú àsìkò ìtìkáàfù ìtìkáàfù rẹ̀ ti bàjẹ́ kọfẹ̀ kan máa lọ lé ọfẹ̀ kan bẹ́tà fún so ìwọ̀nba tí a gbọ́ yìí ọlọ́run jó wúlò fún wa ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ gbogbo àwọn tí ń ṣe ìtìkáàfù náà ọlọ́run kó gba ẹlẹ́sìn fún wọn ọlá àti tóbi láàánú rẹ̀ àwọn tí a ṣe ìtìkáàfù tá a gbólé ìdáwà náà ń ṣe ọlọ́run kó gba ẹlẹ́sìn fún wa kọ́sọ̀ àwọn ojúkò fún wa ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé lálàáfíà ara ọ̀là àtìtò